صلى الله عليه وآله وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد وعن سعد بن أبي وقاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ بهن دبر كل صلاة اللهم إني أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرض العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر رواه البخاري وعن ثوبان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الله ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله دبر من سبح الله دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين فتلك تسع وتسعون وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه ولو كانت مثل زبد البحر رواه مسلم وفي رواية أخرى أن التكبير أربع وثلاثون الحمد لله وهذه شيء هو عجوة وجاء ìtẹ̀síwájú عليه lórí أنت tí صلى الله عليه وسلم tí وي máa wí ní ìparí bóyá kí wọ́n tó sálámà àbí lẹ́yìn ìgbà tí wọ́n sálámà eléyìí tí òfin ẹ̀sìn Islam tó ń pàkíyèsí wa lọ sí di ife ká má gbọ́ lágbọ̀gbọ̀n tí dànù ṣùgbọ́n ṣe lọ́yẹ ká gbọ́ lágbọ̀ fipamọ́ síbi tá a ti máa rántí mú lò ní gbogbo ìgbà nítorí àti tánà sallallahu alaihi wasallam ṣe àtẹ̀yẹ tó sì jẹ́ ipò pa wá láṣẹ tààràtà wípé ẹ máa ṣe àbúkpẹ́ nìkan láṣẹ nínú àwọn sàábẹ́ kíkú máa ṣe àmọ́ pé àṣẹ ni fún àwa. ó wá nínú àyà alukur'an níbi tí ọlọ́mọba ti sọ fún wa yìí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam. àwọn olùmọ́ni sábà wáyà yìí. àríkọ́fẹ́ ògbòòrò ó kárí gbogbo nǹkan ọlọ́run sọ pé àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára ìsọ̀rọ̀ sí ànábì sallallahu alaihi àbí lára ìhùwàsí rẹ̀ lásán ṣùgbọ́n sọ pé fí rọ̀sọ̀rọ̀ ní ara ìyẹn ni pé sí ìdákẹ́jẹ́ ìjókòó gbogbo eléyìí báyìí rere ń fún alára ìlọ́fà ló fi jẹ́ kó wá nínú usul al-fiqh wípé ma fa'alahu an-nabiyyu sallallahu alayhi wa sallam ala sabil al-jibilla àwọn nǹkan bẹ táwọn ẹbí ṣe ní ìṣe tàdámọ́ mìíràn ànábì jókòó ànábì rìn ànábì rẹ́rìn ànábì sọ̀rọ̀ ànábì dákẹ́ ànábì wẹ́wù ànábì bẹ́wù gbogbo eléyìí ìṣe àdámọ́ mìíràn ni èèyàn ò lè bẹ láyé kọ́ máa fi gbà kan rẹ́rìn kọ́ máa fi gbà kan sọ̀rọ̀ kọ́mọ́fìgbà kan dákẹ́jẹ́ kọ́mọ́fìgbà kan dúró kọ́mọ́fìgbà kan jókòó ìjẹ́ gbogbo eléyìí náà ni wọ́n fẹ́ ká mọ̀ wà wòkọ́sí ànábì sallallahu alaihi wa sallam níbẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn olùmọ̀ tẹ́nu wọn ti kù lórí pété a bá wà wòkọ́sí rẹ̀ lórí nǹkan tó bá ṣe ala sabilil qurba nítorí ṣe níṣe ipò òǹfin sẹ̀sìn fọlọ̀ tá a bá wà wòkọ́sí rẹ̀ nínú ẹ̀ ètò kéré jù nínú ìdájọ́ tá a lè pín lẹ́yìn ẹ̀ òun náà ni ànábì á fún ní ìdájọ́ pé wíwá òkọ́sí rẹ̀ nínú nǹkan yẹn kọ́ sunna ètò kéré jù nínú táwọn olùmọ̀sọ̀nù mẹ́ẹ̀. ṣùgbọ́n tó wá ṣe níṣe àdámọ́ mi fẹ́ pé èèyàn ò lè má ṣe tá a bá ni àwọn kan nínú àwọn olùmọ̀ tó ṣe pé ọ̀rọ̀ wọn kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn wọ́n ní tí wọ́n bá ṣe bá nàbí ti ṣe máa ń ṣe tó ń ti pé nǹkan yẹn ó ń bẹ nínú àdámọ́ mi yẹn bó tún pọ̀ bí kọ́ ọmọ rìn bẹ́ẹ̀ bí kò rẹ́ẹ̀n bí àtẹ̀sẹ̀ ni màá rẹ́ẹ̀n bí kò dìde dúró bí ṣe máa dìde dúró kò jókòó bí ṣe máa jókòó wọn ni gbogbo eléyìí náà tó bá ṣe bẹ̀ni iye ti tẹ̀ ẹ́ sì bẹ̀nàbí sallallahu sọlọ wa wà sallam fa innaka tu'jar tó bá ṣe pẹ̀lú ẹ̀mí fún wa òkọ́sí ànábì sallallahu alayhi wa sẹlẹ̀ wọn á gbẹ̀sán lórí ẹ̀. a ti ti mà níbi qawluhu li wahidin ka qawlihi lil ummati jam'a eléyìí náà qa'ida ni. يبقى قول النبي صلى الله عليه وآله وسلم لواحد فقوله للأمة جمعاء wọ́n gba ọ̀rọ̀ yìí wá nígbà wa gbàdé tèmi ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ láde tọ́sọ́ àkọ́ àìdá ó di òfin tó ṣe fún àǹfẹ́ ṣiṣẹ́ nù ṣẹ̀ríà ọ̀rọ̀ sánẹ́bí bá bẹ́ẹ̀ nìkan sọ ó dàbí ìgbà tó bá gbogbo àlùmọ̀ sọ ni nígbà tó yẹ kí gbogbo àlùmọ̀ láǹfààní fún ọbẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ tó ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ni gbogbo wa dé ajẹ́pọ̀ ọ̀rọ̀ tó bá Abubakar sọ àwa ní bá sọ ọ̀rọ̀ tó bá Umar sọ àwa ní bá sọ ọ̀rọ̀ tó bá Aliyu sọ àwa ní bá sọ ètò bá Uthman sọ àwa ní bá sọ Abu Dhar Abu Hurayra gbogbo àwọn sàábì yẹn ọ̀rọ̀ tó Ànábì sallallahu alaihi wasallam bá wọn sọ̀rọ̀ àwa ní bá sọ àwa ní bá sọ. ẹnì yìí sọ abẹ́ sọ fún wa pé awsani khalili bi ẹni tí mo fẹ́ràn dé góńgó Ànábì Muhammad sallallahu alaihi wasallam sí Abu Dhar nìkan náà pa aláṣẹ àbí Abu Darda àbí Abu Huraira àbí gbogbo wa gbogbo wa ni wọn pa aláṣẹ ẹni tí o bá gbọ́ yé bẹ́ẹ̀ la yantafi' min al-Qur'an wala min as-sunnah ẹni tí o bá gbọ́ yé bẹ́ẹ̀ al-Qur'an ò lè wúlò fún sunna ò sì lè wúlò torí ẹ tí wọn máa ń sọ̀rọ̀ náà al tó wáyà fìràwọn náà wọn bá wí bì àmà náà wọn bá wí bì Qarun náà wọn bá wí bì ọ̀rọ̀ yẹn ọba wọ wí la yantafi' min al-Qur'an wala tarfa'u bihi ra'san òní tara rẹ̀ dẹni tó lè gbé rí torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé kó o lè bá àtàǹfààní lára Al-Qur'an kó o lè bá àtàǹfààní lára Sunnah Nabi gbogbo tó bá wá kọ́dà kó fi kó wọn dojú yẹn pọ̀ ẹnìkan ni ọ̀ gbéra rẹ̀ sípò pé ìwà ni bá في الحافظ الكبير شيخ الإسلام ابن حجر رحمه الله تعالى إبوي مغيرة ابن شعبة أني كان النبي صلى الله عليه وسلم يقول في دبر كل صلاة مكتوبة ولا نبي wa ìkẹ́ àti ọlọ́lọ́wọ́n bá kó máa bá kó máa ń wí báyìí ní ìgbẹ̀yìn gbogbo ní gbẹ̀yìn gbogbo ọ̀rọ̀ ara yẹn lẹ́yìn ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد متفق عليه. قل يا نبي من صبولين ní ìgbẹ̀yìn gbogbo ìrun ọ̀ràn àyàn kọ̀ọ̀kan. àkọ́kọ́ ẹ̀kọ́ sáàrì nínú àdéhìí ni pé àwọn àlàkọ́ tí wọ́n ní ká máa ṣe lẹ́yìn gbogbo àwọn àrùn ohun tí a gbà lérò pẹ̀lú àwọn àrùn yẹn ni as-salawatu al-mafruḍa àwọn àrùn àrùn àyàn nìkan ni yàtọ̀ sáwọn náà eléyìí tó túmọ̀ sí pé tá a bá kí náfìlà tán ààrẹ tí kò sọ astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam yóò jẹ kó o ti gbé òfin kúrò láàyè rẹ lọ sí àyè mi. so alaka wọn ni ká máa ṣe báàgì sọlawat eléyìí ń bẹ nínú àwọn àdéhìí tó fi hàn wá pé sọlawat tí agbàlérò pé a máa ṣe àdìkárò lẹ́yìn wọn àwọn ni al-maktuba duna anáwáfẹ àwọn ètò tó ràn yàtọ̀ sí àwọn ètò jẹ náfìlà tó kí lánà wá wí wọn nínú nǹkan àbí máa ń sọ ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir bẹ́ẹ̀ni gbọ́dọ̀ yìí gbogbo ọ̀rọ̀ ara yẹn kọ̀ọ̀kan kò sí ìtàn àbí sallallahu alaihi wasallam èwe bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n máa ń sọ lẹ́yìn sọlá tó gbọ́ wọ́n máa ń sọ lẹ́yìn sọ̀látul asr wọ́n á máa wí lẹ́yìn sọ̀látul ìṣà wọ́n máa wí gbólóyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti pé sọ̀látul subhi ni àti sọ̀látul maghrib wọ́n tún máa wí báyìí pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd yuhyi wa yumiit wa tó bá ti pé sọ̀látul subhi ni àti sọláàtù maghrib wọn fi yuhyi wa yumit wọn fi kún kótó kan wa huwa ala kulli shay'in qadir wọn sì wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹwàá lẹ́yìn sọláàtù subh àti sọláàtù al-maghrib ṣùgbọ́n àwọn sọláwàtì yòókù la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir lẹ́ẹ̀ka ṣoṣo. tẹ̀lé yìí túmọ̀ sí wípé àwọn náà tá a máa ti ń wí ká tún múra sí o ẹni tí o sì máa wí ó náà bẹ̀rẹ̀ sí ni wí eléyìí ni dáná bíi sallallahu alaihi wasallam tí wọ́n máa wí lẹ́yìn rẹ̀ a lè jẹ́ mùsùlùmí gidi nígbà tá a bá tàpá títà náà bíi táwa di ti bàbá kan mú ibi táyìn náà ti fura sẹ́sìn máa ń pé àpọ̀pọ̀lọ gbé kalẹ̀ àforíhun lásán ni ló kún ẹnu ọ̀pọ̀lọpọ̀ akírun onígbé àdìkàn eléyìí tó gbọ́ ní mẹ́tíláṣí kan yọ yàtọ̀ sómi tọba wa béèrè wọn ni bàbá lè má mùtà àwọn lọ́kọ́ àwọn lélẹ̀ eléyìí náà sọ pé bàbá lè má mùtà àwọn náà lọ́kọ́ àwọn lélẹ̀ eléyìí náà sọ pé bàbá lè má mùtà àwọn lọ́kọ́ àwọn lélẹ̀ tí ẹ bá wọn sọ fún pé ṣé òun fi ti bàbá lè má mú yín sílẹ̀ kó o gbọ́ ti bàbá lè má mú tiwa kọ́ ọmọ àwọn olórí pé ti bàbá lè má mú wa kún ju ti bàbá lè má mú tiyín lọ. yóò sọ pé bí ayé haqqin tufaddilu imamakum ala imamina. ẹ̀tọ́ wo lọ ní tó fún lè má mú tiyín lọ́la lórí lè má mú wa lè má mú kò ju lè má mú ṣùgbọ́n àná bí ju gbogbo lè má mú lọ. torí délé ẹ̀ sànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. ìtura ìṣiṣẹ́ pé kò búrú ìlànà ìlàkọọ́lẹ̀ àwọn àká sànẹ́bí máa wí lẹ́yìn as-salawat al-mafruḍa yìí ìlànà ìlàkọọ́lẹ̀ tẹ́ gbé kọ́ ibìkan lára mọ́tíláṣí sódà sàrántí ọ̀mà nípa rẹ̀ wọ́n fi kọ́ nípa rẹ̀ àwọn náà fi máa wí kí ẹ bá nàbì sallallahu alaihi wasallam ṣe fi kọ́ wa ilé ìtumọ̀ sí pé la ilaha illallah wahdahu la sharika lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir yóò bẹ nínú àlùkà tó ní kálukú wa yóò máa wí lẹ́yìn ìrún ọ̀ràn yẹn kọ̀ọ̀kan káwí dáa púpọ̀ ṣùgbọ́n dáa jùlọ pé ká túmọ̀ túmọ̀ rẹ̀ torí ẹ̀ tí ẹ bá mọ̀ túmọ̀ rẹ̀ èèyàn ó tún lè tẹra mọ́ wíwí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn ó sì dènà sí ń tọ́ta kù nítorí pé wọ́n àti ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọn ò ní mà nípa àtúmọ̀ níta ń fẹnu wí ó mú ká tún máa rí pọ̀pọ̀lọpọ̀ ń ti ń tọ́ta kù ń ti ń fẹnu sọ. gẹ́gẹ́ bí àpèjúwe táwọn mú wa pé ẹni sìn ọlọ́wọ́ àwọn kópa nínú ètùtù ọdún ẹgbẹ́ ṣèbí dá ṣe ń ṣe tó bó ṣe ṣe bó ṣe ṣe kìnnìkan kìnnìkan mángò kankan já bọ́ọ̀lù lórí mẹ́rin tọ́ba ní ilẹ̀ ìlọ́wọ́ tó bá gbé láyé ilẹ̀ ìlọ́wọ́ bá ní ìtumọ̀ lọ́dọ̀ rẹ̀ lódodo ṣébi tẹ́ ẹ ti ṣe ọdún egún ló tutù láyé ilẹ̀ ìlọ́ wọ́n ti bẹ̀ fún wọn ọmọ àtúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wí. kìí tẹ̀bi wọn ẹ̀yin tẹ́ ẹ mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ mọ̀ ṣàlàyé fún wọn kìí kàn sí pé ẹ wí báyìí lásán tí ẹ bá ti kọ́ wọn tẹ́ kọ́ wọn tẹ́ kọ́ wọn tí wọ́n máa wí ẹ tún ṣàlàyé ìtumọ̀ rẹ̀ fún wa torí gbogbo ẹ̀dá alámọ̀túmọ̀ rẹ̀ ìyẹn máa ń tẹpẹlẹ máa ju ntí ọ̀mọ̀túmọ̀ rẹ̀ lọ ntí ẹ̀ sì mọ̀túmọ̀ rẹ̀ ìyẹn máa fẹ́ ṣọ́ra láti ṣe ńtọ́tàkù nítorí pé àǹfààní làákà ìtọ́lọ̀ fún wa náà. kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi eléyìí ní tuma láyé lọ lọ kéde kó sọ wàá kan olúwa kéde pé kò sẹ́ni tó lè dẹ́dà kọlọ́n gbogbo eléyìí àwọn abúláhà náà mọ̀ àbújá náà mọ̀ ṣùgbọ́n wọ́n pọ̀ láti wí ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé kò sí nǹkan kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún ìlọ̀lọ̀ torí ẹ̀rọ tí wọ́n sọ fáwọn ìṣòro bá aṣọ náà pé ajá àdé àlẹ́ àti ìlànà wàhídà ìnà àdá àṣẹ ìgbọ̀nà ọjà tó fẹ́ sọ gbogbo àwọn so eléyìí túmọ̀ sí pé eléyìí ni túmọ̀ láyé rẹ̀ la ma'buda bi haqqin illa Allah kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún lódodo àyàfi Allah wahdahu la sharika lahu àtúwọ̀n kàńpá pẹ̀lú wípé àló nìkan ni kò sí orogún kàfin la sharika sharika yẹn nídìí lábáwá ẹ̀rí pé kò ní kíni kò ní alẹ́ fàtí làm á ti tẹ̀ mà nínú òfin òṣòlò kan ìgbéǹgbà tí nàkìrà bá wá báwọn sí náfíù tó síwájú rẹ̀ tòfìdó lọ́mù tòfìdó lọ́mù azọ̀gbé sẹ̀ríkà nàkírọ́tún fi sèyáàkì náfí fàtòfìdó lọ́mù. láṣẹ̀rí kálá kò sí orogún kan fún bí ti wù lórí ìtumọ̀ rẹ̀ nù gbèsè pé kò sí orogún kan fún lásán kò sí orogún kan fún rárá bí ti wù lórí báwo ló ti fẹ́ lórogún ta ló tún dàbí rẹ̀ tó ń dẹ́dà báwo ló ti ṣe fẹ́ lórogún ta ló dàbí rẹ̀ tó làkóso báwo ló ti ṣe fẹ́ lórogún ta ló tún dàbí rẹ̀ tó lágbára lórí gbogbo nǹkan kò sí tirẹ̀ kò sórogún fún un ìgbà tí o bá ti sórogún fún un nínú sẹ́kẹ̀ǹsì báwo ló ti ṣe fẹ́ wá lórogún nínú tóníkàwọ́ sí ọlọ́wọ́n bá kò lórogún nínú sẹ́tò òun ṣe nínú sẹ́tò ṣe làwa ọ̀dà wa àbí ta ló pẹ̀lú rẹ̀ tọ́ba àti bá sọ pé mo gbélé fún bàbá alágbádá òun ló bá mi kọ́lé yìí gbàtí bàbá alágbádá náà tó bá ń fọ́nbù tó ń gbó wípé àmì ni àkọ́dà àríṣẹ́ lóyún àkọ́kọ́rọ́rùn ọ̀rọ̀gbọ̀ ẹ̀rí pé àwọn ọmọ tájọ kọ pẹ̀lú ọmọ ẹ̀yìn mú sẹ́yìn nìkan náà lẹ́wọ́ so ìwọ ń kọ́ ọlọ́run ló ló dá ọ Allahu khaliqu kulli shay ọlọ́run ló dá gbogbo nǹkan ṣé ẹnìkan abẹjọ́ sọ fọlọ́ pé ẹ̀yin kírẹ́tì àwọ̀ ara rẹ̀ àwọ̀ làbí òde rẹ̀ kékin kan sọ pé nígbà tí bàtẹ́ tiẹ̀ dùn tán etí sọ̀ wọn níbi tá a kó wọn sí ń jọ yìí so àwa la lọ fabricate etí sọ́wà. لا شريك له في فعله فكيف يكون له شريك فيما أمرك به kò lórogún nínú sẹ́tí ṣe báwo ló ti ṣe wá owó orogún fún nínú tó ní kí wò ṣe pọ̀ torí ẹ̀ kò sí nǹkan kan tó tọ́ láti kò lójú jọ́sìn fún àyàfi ọmọ àtòrúkọ nìkan ló máa ń dẹ́dà kò sí nǹkan míì tó máa ń dẹ́dà torí àbòsí ni kọ́ wá gbé ìjọsìn rẹ̀ kọ́ lọ gbé bẹ́ẹ̀ lọ wàṣídàbò ó nìkan náà torí pé tó bá pé méjì àwọn ò ní sí. tọ́nà wọn bá pé méjì àdìsí na náà má bẹ́ẹ̀ ní ìdílé wọn pé olórí ọjà èèyàn méjì bá tí kálukú sì jọ láti bákan náà dájú ni pé bá ti rí ṣọ́ọ̀bù lọ́jà òní rí abẹ́rẹ́ bẹ́ẹ̀ torí pé ní ìtùgbà tó lọ apply fún wa ṣọ́ọ̀bù ọ̀kan ni wọ́n ní yọ̀bọ̀ sí náà èkejì ní kò ní rárá títa ẹ̀kọ́rí tẹ ni wọ́n ti fa gbàtọ́ bá gbórí gbó so ẹnìkan ni yọ bọ́ sí náà ẹnìkan ni kò ní bọ́ sí rárá tọ́pẹ́ mọ̀ bá tú ọ̀dọ́ ẹgbẹ́ ìyàwó rẹ̀ kọ́ sọ pé ẹ tọ́ ayé ọ̀pá yìí sára ṣọ́ọ̀bù bàbá rí mẹ́wọ̀n á rí gomi ẹ̀ bẹ́ẹ̀ náà ni lọ́wọ́ kan fi hima ẹ̀rí hẹ́sùn ìlọ́wọ́ ọ̀hún lẹ́fẹ̀sẹ̀ dẹ́ta tó bá ti fi àwọn ọlọ́run mí bá ń bẹ̀ẹ́ láàrin sánmà àtìlẹ̀ nínú sánmà àtìlẹ̀ láàrin sánmà àtìlẹ̀ tó yàtọ̀ sí ọlọ́ méjèèjì ọba ti bàjẹ́. nítorí bójú òsì rọ̀ yóò fọ́ ìgbé dandan òjò ọmọ rẹ̀ náà. èkejì ọ̀sọ̀ pé tọ́ba fi lè ká pẹ́ẹ́n. èkejì ọ̀sọ̀ pé àníkọ́ mọ́tì. èwo ni wàá ṣe? tó ń torí ẹ̀ ọlọ́run ọba kólùkó lọ́ọ̀hùn rẹ̀ wahdahu la sharika lahu ó rí kó sera rẹ̀ ẹni tó sẹ́ wọ̀ yẹn ó sì ara rẹ̀ ṣe ó sì jìnnà fi ọkọ̀ kù. a'udhu billah la sharika lahu kò sórogún fún kò sórogún fún. ń fọlọ́ ń pè gánà yín kí lẹ̀ ń fọlọ́ ń pè gánà yín ẹ̀ ń fọlọ́ ń pìpẹ́ fún mi èmi gẹ́gẹ́ bíi tání ṣùgbọ́n àná bí ọ̀kọ̀ fún wọn bẹ́ẹ̀ sọ pé àwọn ń fa àná bíi sígbà fọlọ́ ṣùgbọ́n ń fọlọ́ ń pìpẹ́ fẹ́ mi èmi gẹ́gẹ́ bíi tání. o ti wọlé tí ọ la tọ́ba sẹ́kù lára rẹ̀ kí wọ́n náà fi bó tún proud tó ṣe kí ní òní sòrìrì láéláé tó di wọn. ẹni tó wá ti gbé bíbẹ rẹ̀ lára wa òní ti ká sòrìrì láéláé ajẹ́ pé kọ́mọ̀sì lára wa ọ̀ràn yẹn ni ká sì yọ èyí tí máa ti ń bẹ lára wa kúrò ọ̀ràn yẹn ni fífi ilẹ̀ sára wa ń kọ́. la ilaha illallah wahdahu la sharika lah ó dé nbẹ́ díẹ̀ kí ni fún ẹ ìdè mọ́mù kan nílùú kan nígbà tí ọ̀kan nínú àwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ ó ní. tó lówó sàṣà wọn ni èdè òǹdè méjì wọn ní kí ló dé ìmọ̀ sẹ́ẹ̀bì ń di wọn sẹ́ ó láì bá a mọ̀. وحده لا شريك èyí tó wá dì má dì ńkọ tọ̀hídì dà ẹ sì máa ń ní ìsìláàmù gangan gangan ló mú tọ̀hídì wá. ẹ̀yin jẹ́ wá fi sasiwaju ní ẹ̀sìn tó wá jẹ́ mùsùlùmí kọ́ ẹ̀sìn dàrú àbí ọ̀dàrú ọ̀dàrú máa lọ́mọ ẹ̀ kọ́lọ́ sànù wa. lẹ́hùn mọ́lù òun ló làkóso òun ló làkóso eléyìí báyìí ìtumọ̀ rẹ̀ ni pé àkóso kìí ṣe tẹlómi àfi tiẹ̀ eléyìí lọ́hùn tó ti síwájú mọ́lù yẹn hásùn wà kásùn. gẹ́gẹ́ bí lọ́kùn dínú kùn lọ́kùn múlò tí ẹ̀ nìkan làkóso sí wọn náà wọn sọ èdè àwọn ọmọlẹ́yìn pọ̀ ọlọ́wọ́ agbàkóso ọlọ́wọ́ ọgbọ́n ọmọ lọ́sẹ̀lẹ̀ ọ̀pọ̀ yé wa ọ̀gbọ́n ọmọ bá wọn sọ èdè rí wọ̀ ẹ̀ àmọ́ ńgbà tó lọ ń gbàkóso gbogbo à ọgbọ́n ọmọ lọ́sẹ̀lẹ̀ ó ń narí ìdìbò àwọn èèyàn pé ńgbà tó lọ ń gbàkóso gbogbo ọ̀rọ̀ tó tò ọgbọ́n ma lọ sẹ́lẹ̀ ọgbọ́n ma lọ sọ́dẹ̀ kò fà mùsùlùmí gan ní méje rẹ̀ láì tí ì mọ àìdẹ́ntì rẹ̀ ẹ̀sìn ọ̀pẹ̀ mùsùlùmí lè yọjú. torí délé lọ́wọ́ mọ́ọ̀lù kan ló ní kíni gbogbo àkóso wọ́lọ́hùn hàmù tí ẹ̀sìn ní gbogbo ẹ̀yìn wọ́n nìkan ló ní gbogbo ẹ̀yìn ẹlòmíì ọ̀lẹ́kọ̀ọ́ ọlọ́run bá nìkan lónìí gbogbo ẹ̀ wa huwa ala kulli shay'in qadir oṣù alágbára lórí gbogbo ọ̀kan oṣù alágbára lórí gbogbo ọ̀kan bẹ́ẹ̀ náà wọ́n sún náà sọ òní sọ pé wọ́n lágbára lórí gbogbo tó bá fẹ́ ṣe tó bá fẹ́ sọ báyẹn òun pàbùkù fún ọlọ́run njẹ́ ọ̀fẹ́ ṣe ń kọ́ ṣúgbọ̀n lágbára lórí ẹ̀ mi ò pé yọ wa sílẹ̀ ń dáhùn sọ ni pé wọ̀húwá àlẹ́ kólé ṣe ìdúnkọ̀dé alágbára ni lórí gbogbo nǹkan àti tó fẹ́ ṣe àti tí ò ní ṣe alágbára ni torí pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu rẹ ọ̀nà ọlọ́ọ̀ni sìmẹ́ntì kò sì ná lé pẹ̀ kò sì ná nílé búra gbogbo tí máa ń fẹ́ sẹ́ẹ̀. ńlá ni wọ́n bá gbọ́dọ̀ ńlá gidigidi ni náà ló sì jẹ́ pé ẹrù pínú àlàyé tá a ti ṣe ṣáájú ìdáná ìṣòwò àti wọn tó bá wí lẹ́mẹ̀wàá kó tó kú láyé tó ti kírun máa ní mo gbádùn máa láyé tó ti kírun wọ láti ń bẹ̀ fún ọ lẹ́yìn magreb àbí lẹ́yìn àṣùbà. Allahumma la mani alima a'tayt ìrọ̀lọ́wọ́ kò sí ẹni tí ó lè dínà tó lè dínà tó ọba fẹ́ fún ni mání tó ọba ti tán láti fún ni ní nǹkan bí gbogbo ilé ayé ìbá parapọ̀ fún òbí wọn dá tí wọ́n dínà rẹ̀ mọ́ wọ́n ti lọ sí wọ́n ti lọ ọlọ́run kọ́ kóòrè tí wọ́n kọ́ kóòrè ètè wọn gan òun náà ló ti pàdánù pàwọn àìmọye nǹkan ló ti rí láyé ìtàwọn èèyàn fẹ́ kó o ní kódà ìsẹ̀mí rẹ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ kó kú ṣùgbọ́n lọ́wọ́ bá ní òtí kọ́ pásítọ̀ kú rẹ̀ tó tẹ̀lé gbogbo tó lọ́wọ́ bá fún yàn kò sẹ́ni tó lè dínà rẹ̀ náà wà tẹ̀lé ìyá ti kó wọn àmà wípé má ọ̀sọ̀ ọ̀rẹ́kẹ́ lẹ́mìíyẹ́kùn lè yọ̀ fẹ́ àkà gbogbo tó bá ti ọ kò sí àkọọ́lẹ̀ pé ọ bóyá dáadáa àbá ìdá wọ́n máa àkọ́ àjà gbogbo tó bá ń títà rẹ làmì ẹkùn lè oṣù ìwà ọlọ́run kà fọ́ ọ̀nà ètò àkọọ́lẹ̀ ló ti gbẹ ètò ìsìnàwọ́ wò tó àkọọ́lẹ̀ ló ti síwájú kò sẹ́ni tó wọ́n sì lọ ọmọ ẹ̀jẹ̀sẹ̀ àwọn èèyàn mú pé wọ́n lè bá tiẹ̀ jẹ́ wọ́n lè jẹ́ ọmọ bọ́ sí i ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa ní láárí èèyàn ni ọ̀jẹ́ àwọn ah, àìrọ̀ ni wàlúwà ìrọ̀ because tọ́lọ̀ wọn bá bá fẹ́ fún ọ ní nǹkan kan tí gbogbo àwọn àjẹ́ ayé tí gbogbo àwọn oṣù ayé tí gbogbo àwọn olórí ibú ayé tí wọ́n bá péjọ wípé kí nǹkan wọn má jẹ tiẹ̀ wọ́n yà kú torí ẹ̀ nǹkan wọn sì Allahumma la mani'a náà àdúrà náà ni wọ́n bá tá a bá gbàgbọ́ bẹ́ẹ̀ kí á lámà bínú ara wa sí màdẹ́mi ti mà ẹgbẹ́ nìkan ò lè dínà tó bá fẹ́ fún mi kò lè dínà rẹ̀ máa mi àbùrọ̀ wa máa fa dúró sáwọn èèyàn àbùrọ̀ mú wọn lọ́tà àbùrọ̀ máa wò kí wọ́n lè ṣe mí àbùrọ̀ máa wò kí wọ́n lè pa mí àbùrọ̀ máa wò kí wọ́n lè bà tèmi jẹ́ àbùrọ̀ máa wò kí òun ní ọ̀dọ́ bọ́ àbùrọ̀ máa wò kí òun ló dínà òun ní ọ̀tá ah, sẹ́wọ̀n pé ìmọ̀ fojú sun pé lágbájá ni òjò ọbọ̀ sí lágbájá ló ba tèmi jẹ́ lágbájá ló segin sẹ́wọ̀n pé lọ́dọ̀ tẹ̀lé lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ dọ̀tá ara wọn tó fi di pé wọ́n fẹ́ ríra wọn láwùjọ Yorùbá yìí tí wọ́n gba kádàrá kankan gbọ́. nítorí àwọn bò fún ọ èyí lè jẹ sábàbí but Ọlọ́run ni ọ̀kọ́ pé yóò tiẹ̀ bá kọ́ torí ẹ̀ máa ní àlìmọ̀ ọ̀pẹ̀ tó bá rí i pé mo náwó sí ọwọ́ mi ọ̀bá lónìí báyìí tó ń wo bẹ́yìn lẹ pàdé ẹ̀dí kọ́tẹ̀ mi lọ́wọ́ tó ń rẹ́rìn máa wò bọ̀ wọ́n tó rẹ́rìn náà ló tún sunkún lọ́la tọ́lọ́ bá ní kọ́tẹ̀ mi lọ. torí ọlọ́run ọba ni ò mi torí ọlọ́run ọba náà máa ní á ní máa ọ̀sán yìí. tálẹ́ni náà gan tó tẹ̀lé sọ pé tọ́lọ́run ọba ni kọ́ wà kọ́ kan jẹ́ tiẹ̀ wà láwọn òbí ẹni náà dá tí òbí máa jẹ́ tiẹ̀. lẹ́yìn náà wà náà mọ́ ọ̀tí ẹni máa mẹ́lẹ́ àì nítorí ọ̀bọ̀ ọ̀bá sì fẹ́ fún yẹn tá lè fún yẹn. yọ bọ́ sí ní èmi mọ́ sọ́dọ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani ọmọ ìbí ẹni tí máa ń sọ àárọ̀ bọ́ sí ni ní wò kó ti wà lórí àga yẹn tí máa ń kọ̀la tí ó bọ́ sí sì yọ lága gbàtọ́ lọ́nkọ́ kò ní sòṣùgbọ́n àárẹ̀ ṣe wọ́n sì ti sọ pé tí òun ọba wá kí axin kìíní kan kó dípò rẹ̀ axin sì sọ pé kọ̀tọ̀ sí wọ̀. ntí bá ti ṣe làbẹ́gẹ́ wọ́n á mọ̀ ọ́fẹ́ yá. bẹ́ẹ̀ náà ni ní òun ò ní pọ́n ni àbí so ṣùgbọ́n wà tó pé tálá gbé fún tálá ní gbé fún wọn ní sọ tálọ́ kọ pọ́ọ̀t àwọn èèyàn náwó òun sì sùn. tí wọ́n sì kọ́ wọn wọ́n conclude wọ́n ka conclusion a ah, ṣé ń gbóni ah, ọ̀gá àlè dá wa padà sẹ́yìn ti náà wà ń kálẹ̀ àbí lọ́ba parí. tó ti lérí sí tó fèlì tó o ti wò pé f ètò tó burú nu f lọ́gbà bíi eleven eleven one hundred kò gbà so ọlọ́wọ́ bá ti mú ọlọ́wọ́ bá mú so ọbẹ̀rẹ̀ sí máàkì ọbẹ̀rẹ̀ sí máàkì ọbẹ̀rẹ̀ sí máàkì ó ti gbàgbé pé òun lérí òun lérí ìyàfẹ́ nìkan náà ti ti market náà ti ẹ́ńtà gbogbo stores wọ́n ti wọ́n ti pàṣẹ fún ẹ̀kíní ẹ̀tí ọba pàṣẹ fún sukùl àwọn ti gbà sọ́wọ́ lọ́wọ́ rí ọ̀tọ̀ kọjá ó ti gbé fún wọn sábà lórí ọ̀tọ̀ kọjá ah! ọmọ yìí tí mo ṣe kí ọ̀gá ẹ̀ka san o. wọ́n ti sòfin sukùl tí inú ara ti gbé script àwọn ọmọ wa kò sí kó tún withdraw rẹ o wọ́n ti mọ̀ ó ti ti kọ́ pé náà lọ́wọ́ rántí ẹ̀ tó ń ok next time next time ọlọ́run bá bá gbé wọ kọjá rẹ̀ kíláàsì tó ọgbọ́n sí òun ò sí ń bẹ̀ mọ́ lọ́wọ́ di next time fẹ́ ní òfò torí ti eléyìí wàlẹ́ máa fi yá sẹ́ni tó lè fún yàn ní tọ́lọ̀ ọba kò sí ìgbà wọn lọ jókòó sẹ́nu ọ̀nà olóṣèlú sí ọ̀rọ̀ ọ̀gá ọ̀nà wọn lọ́kọ̀ wá ta oko sí lẹ́sẹ̀ lọ́kọ̀ fẹ́ bá dé bílọ̀ ní àwọn ah, mùsùlùmí kan mọ̀ fọkàn bílà mímọ́ lórí tọ́fẹ́ gbà nípa onú ọ̀sà dédé kọ̀ bẹ́ẹ̀ tó àdéhùn ti dé wọn ò sì fún tọ́lọ́lọ́ ni ò fún nítorí ẹ ẹwọ yẹn àwọn yàrá ti sẹ́rú gbólóṣèlú kọjá so wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ lówó pé wọ́n pa àwọn ẹni tó gbọ́n yàrá táwa ni máa fún yàn níjọ gbọ́n yà lọ́wọ́ bá fún yàn kọ́ ẹjọ́ gbé mílíọ̀nù fún wa ní ìjọ pé ten naira tó tàgbà rẹ̀ báyìí rẹ̀ wọ́n lámọ̀ ọ̀sìn yẹn lè má mẹ́ta ó sì bẹ́ẹ̀ nu wa tí ọ̀gbà kọ́bọ̀ rí lọ́dọ̀ olóṣèlú tí ó sì ń sa rẹ̀ fáin fáin fáin bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ tí ó ní ìbéèrè lè má mẹ́ta ṣé lóòótọ́ nítorí tọ́. wala yanfa'u dhal jaddi minkal jaddi ìyànjú oníyànjú kan ò lè ṣe láǹfààní lọ́dọ̀ ọlọ́run aha mo lè gòkè mo lè bẹ mo lè gbìyànjú mo lè gẹ́gẹ́ ní kankan ọ̀ràn ọ̀ràn tó nítorí ẹ̀ láti máa bẹ lọ́n lọ́pọ̀lọ́ kò sì kọ́ lọ́wọ́ bá ti olódò gbìyànjú tiẹ̀ bọ́ bá ti bọ́ bá ti máa. àmọ́ má fi ẹ̀yìn ti ìyànjú rẹ̀ lásán torí ìyànjú lásán pé kò ṣàṣeyege lọ́dọ̀ lọ bàbá ti ń gbìyànjú tó máa fẹ́ lọ bàbá ti ń gbìyànjú tó máa fẹ́ lọ. eléyìí jẹ́ ọ̀kan nínú ntànàbí sallallahu alaihi wasallam kan máa ń wí lẹ́yìn rẹ̀ nínú hadithi Sa'ad na Abi Waqqas radiyallahu nípa àrí gbogbo òun kó tó di kí wọ́n sálámà nílé yìí tóró bá ti sọ pé gbogbo tó bá jẹ má dékìr ìgbà wo ló wọ́n mọ̀ wá lẹ́yìn sálámà nítorí bá jẹ má dùá ìgbà wo ló wọ́n wà ká tó sálámà torí rẹ̀ eléyà àdúrà ni allahumma inni a'udhu bika min al wa a'udhu bika min al wa a'udhu bika min an uradda ila ardalil umr wa a'udhu bika min fitnati ad wa'udhu بك من عذاب القبر رواه البخاري bukhari àdúrà ńlá ni. gbọ́dọ̀ bí sallallahu alaihi wasallam wọ́n á máa fi àwọn gbólóhùn yìí wá ìsádi lọ́dọ̀ ọlọ́run ọba wa síwájú kí wọ́n tó sálámà tí bá ti mà wípé ọ̀sọ̀rẹ́ àyè gbígbàdúrà ni torí ẹ̀ ló ti jẹ́ pé wánú àwọn àdéhìí nítorí bisalòlá àtúnlá ní ká máa fi tọrọ bóyá ní forí kalẹ̀ bóyá nínú at kó tó di pé àsálámà. جاي بيها حديث تاني أبي بكر رضي الله عنه مدة تبيع النبي صلى الله عليه وسلم ليري قام لا دعاء كان ثم في بلون نينورومي أنا بس كما أسوي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ànábì sallallahu alaihi wasallam nìkan máa wí aṣọ pé ibi tá a ti máa wí nínú kọjá ìkórè kanlẹ̀ àbí nínú àtàyà ti parí bẹ́ẹ̀ náà ni àdúrà yìí pé Allahumma inni a'udhu bika minal bukhl ìrẹ́ ọlọ́run ọba mi o ń sáàdì rẹ o níbi jíjí ahun níbi ìwà ahun mo sáàdì rẹ níbi ahun má ṣe mí láhùn àdúrà ńlá lélẹ́yìn kọ́lọ́run ọba ọmọ sí yẹn láhùn àdúrà ńlá torí ahun a máa ṣe ra rẹ̀. a máa ṣera rẹ̀ lára ahun ẹ̀ rà mí pa ahun lélẹ̀ lára ahun ẹ̀ rí lára ọmọ rẹ̀ ahun ẹ̀ rí lára ìyàwó rẹ̀ ahun ẹ̀ rí lára ibi tí ń gbé ahun ẹ̀ rí lára ti ń gùn ahun ẹ̀ rí lára ti ń jẹ ó kàn lè máa jẹ fùfú always túmọ̀ sí pé ìwọ ti pé fùfú ètò oúnjẹ tó dáa o máwọn ìtàn bá fẹ́ràn rẹ o wọn táwọn ti pàtà fẹ́ fàyọ ni pé ẹni pé láàrin fùfú àti àmàlà àti yán ìwòrò tí wọn fùfú nìyà so ó kàlẹ́ máa jẹ fùfú gbogbo wa láti ń bá ra fùfú nínú ọkọ̀ ń dọ̀bẹ̀ ewé dùn sí i. bí ọbẹ̀ sí. ṣé ẹ fẹ́ràn fúfú kẹ́rẹ́ ni. sórí ahun burúkú. ìṣúra ìlú ti wá náà dé. alẹ́ sọ̀rọ̀ wá àdúgbò wọ́n ní iná wọ́n àwọn yóò ṣe. إذا أنعم على عبد أن يرى بنعمة أن يرى kó rọra mi ìdẹ̀ra lára. ìsìnkú náà wọn bá kù sọ ọlọ́wọ́n ọba ó bu ọ láti rí fún ọ láti ní wọn á wẹ̀wù tí wọ́n ti ń tọrọ ẹ̀wọ̀ fìlà tí wọ́n ti ń tọrọ fìlà bàtà tí wọ́n ti ń tọrọ bàtà tí èsì ti tẹ́rí bá wọn. ìyàní ọmọ fẹ́ gbéra rẹ̀ pamọ́ kí wọ́n má bàa má tó ní ó ti lágbára ìwà burúkú ni yóò fi àjọ ma yóò fi àjẹyàwó yóò fi àjẹrà rẹ nítorí owó tí ò ní kó lọ síbi kàkà. but sábà pé aburú ni ká jẹ àwọn aburú ńlá náà sì ni ká jẹ onínà bùtùlù o because onínà bùtùlù orí rẹ ò pé nítorí pé ètò oní tó bá ń nà dànù lónìí lánàá tán tó ronú bọ́yá ọ̀la lè má da bóòlù tìfẹ́ rí. tí bá ní kọ́tà àbúkọ́ ọ̀tá wọn náà ta lọ́lọ́ sáré bá náà rí. ẹ ti ti mà igbe ẹni tó ná ìnákúnà fáwọn èèyàn tí wọ́n bá jẹ tí wọ́n bá mú. nígbà tó bá náwó tó bá tátá ẹni tó gbogbo àwọn ọ̀rẹ́ òun wọn kọ́ ẹ̀yìn sí wọn. gẹ́gẹ́ bí baba alájọyọ̀ tọ́pọ̀ àmàlú wọ́n lẹ́ ń jẹ ẹ̀yù ẹ̀sùn lọ́ọ̀lì ẹ̀sì lọ́ọ̀lì tó irú bí o bá ti máa bẹ́ náà wọ́n ti mú àgbo láti fi jọ mẹ́ta wọ́n fọ́nú wọ́n wá wọ́n kó sọ́ọ̀mù wọ́n tún di lọ́ọ̀lì wọ́n á sọ pé lágbájá mà ní ọlọ́pàá mú tí wọ́n mú lọ yìí ẹni tó kó sí wọn lẹ́nu jẹ̀ta wọ́n tún di lọ́ọ̀lì kí ló ṣe ẹ̀yà mo ti mo ti fi owó ẹ̀ olórúkọ jẹ́gbèsè olórúkọ ẹ̀ ti ẹ̀ bá mi. bàbá kéèyàn máa ń náwó bàbá kéèyàn. ilé ìtumọ̀ ìdílé káwa ló ti tètè gbá ìnákùnà ọlọ́wọ́ bọ̀ fún ẹ̀rọ fún wọn. so ìnákùnà ọlọ́wọ́ bọ̀ fẹ́ àbọ̀dọ̀ jẹ́ni tí ọmọ nánàkùnà torí pé àwọn onínàkùnà ọlọ́wọ́ bá pè wọ́n ní ọmọ ẹ̀yà aṣẹ́yọ̀pẹ́ yìí. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا ألا يمول الشيطان شورا بلدا ترى صورة فاهم يوافق كان ما ترى صورة فاهم أنا بنساجي الله نبي وعي وأعوذ بك من الجبن مسنساجي رنبي الله kéèyàn ya ọ̀lẹ ìwà olókùn bí ẹni tí wọn máa hàmọ́ ìyàwó rẹ̀ ni wọn máa hàmọ́ ní gbogbo wa tọ́wọ́ bá tọ́ra mi lè kọ́ ìdí ẹ̀ tọ́wọ́ bá tún dún mẹ́ màá rọ́ọ̀ṣẹ́ tọ́wọ́ bá tún kọ́ <laughs> ṣe ìyàwó nígbà tó ní kíyàwó ní ẹ̀sìnkínà ẹnìkan wá wá sí wá wá sẹ́yìn kùlé ilé rẹ̀ wọ́n sọ pé ta ni bàbá tó lọ́kàn kù bàbá ilé wọn àná bàbá kí ló pé bàbá apá nígbà tí ó jẹ́ rafa. bóyá rafa rafa wọn ni rafa so bàbá rafa ni ṣé bàbá rafa bẹ́ẹ̀ ní àbí òṣèlú ìgbà sọ̀rọ̀ ó ti wọ́n kó wọn. eléyẹn dúró nínú gbèdéke ọjọ́ ìjọba ìjàkà ọ̀. ẹ àmọ́dúgbónù kèsì wà sọ̀dà síbẹ̀ ni obìnrin kan sọ fún ọkọ rẹ̀ wẹ́ẹ̀ pé azọ́dù wọ́n fi ṣòro wo bí ara tó bá jẹ́ pé ó bá pè mí àtúwọ́ ọmọ ṣe bí nígbà tó kó o ti kìnìún lọ torí di eléyìí báyìí ìyẹn jẹ́ ni tí yọ ọmọ ṣáàjì ọlọ́ọ̀ni yóò wọ́n ní وزيد ما ذلك إننا لندافع عن الإسلام بكل قطرة من دمائنا إعلاء لكلمة الله أنت تقوم بأجمال لا دابوا بيت الإسلام pẹ̀lú gbogbo ẹ̀ kákàkà nínú ẹ̀jẹ̀ wa títí tẹ́jẹ̀ ìtàn lára wa nítorí káfílẹ̀ bá gbé ọ̀rọ̀ ọlọ́run wa ga. ọ̀pẹ́ kò jìnnà wọn á ṣe àlùjẹ́ ààrẹ ìmáàmù bá lẹ́kì kánú lé. ẹlẹ́yìn náà lẹ́ni nù dáa fẹ́ láti lè islam ah islam náà ni ẹ wá ṣe ti bá wa nù. lọ́nà dúkú nù yìí sì wà sọ̀dá mo sì dá kíyàn ọmọ fi ó bí ẹnìkan nílùú kan lórílẹ̀‐èdè kan wọ́n asọ̀mọ́ rẹ̀ níjọba ọ̀lẹ́ ojú ọ̀sọ̀mọ́ lójú ẹ̀dá kò sọ́dá bẹ́ẹ̀ ọmọ àmà tẹ sáfù ẹ̀ máa ló gbé ojú wọn á sọ ọ́nà nípa bó ojú. nígbà tó ń kà sí gbọ́ pé ra ẹ̀wọ̀ ra bíbí ìjẹ̀mí ra ìwọlọ́ba sọ ọmọ lójú. ìdáná mi ń sáàdì ọlọ́run níbẹ̀ ìwọlọ́ sọ ọmọ. وأعوذ بك أن أرد إلى أرذل العمر من سادي ولو نبي كتامي ماذا سيدي تبرجي nínú nínú ọjọ́ orí èyí tó burú jù nínú ọjọ́ orí téèyàn máa lò ó túmọ̀ sí pé ẹ máa ṣàdúrà ọlọ́jẹ́ mi ó gùn ọlọ́jẹ́ mi ó gùn ọlọ́jẹ́ mi ó pẹ́ ọlọ́jẹ́ mi ó gùn ẹ̀ máa pẹ́ lórí dáadáa kárí wọn pẹ́ dáadáa lórí dáadáa kárí wọn pẹ́ dáadáa lórí Islam èdè kákan rí wọn pẹ́ lásán ẹ bá rí wọn pẹ́ lórí dáadáa ẹ̀rí wọn pẹ́ lórí rádaràdá ẹ̀rí wọn pẹ́ lórí rédèrèdè ẹ̀rí wọn pẹ́ lórí dákídákí tọ́da rẹ káwọn fún wọn. wọ́n bá bẹ̀rẹ̀ lórí pé ń dákun mú kò ní kọ̀ọ̀tún rẹ gbogbo ọmọ náà fẹ́ẹ́ sákàn. kátówájú tó bá débi pé ìtọ́jà kò ní kọ̀ọ̀tún rẹ tani ó kù àkàrà fún wọn sọ́wọ́sì sọ́kọ́ dàgbà débi pé ìgbẹ́ ń dà kò sí dá dúró má tani dùn sani tó dùn ìrẹ́

ìjọba bá ti gbà tó bá kú nílá wọlé yóò lò wọ́n ṣe ìdá tó bá ṣe ìdá ọ̀n kọ́ndíṣà kalẹ̀ nù ẹgbẹ́ ìgbà tó bá fẹ́ gbógun ẹ̀sẹ̀ ní pìtì alágbádá àní fi tó wá dé ní òtẹ́lẹ̀ yìí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ lọ fún ẹlẹ́ni tó gùn bọ̀dẹ́ mi wọ́n ti gùn tó ọlọ́run kọ̀ọ̀kọ̀ lọ́wọ́ dà o bẹ́ẹ̀ mi ti gùn tó ẹlòmíì gan fẹ́ lo ọgọ́fà ọdún bọ̀ títí tó fi kú yóò gba àwọn àkàmí yóò gba àwọn àlẹ́sìnẹ́ yóò sì gba àwọn ọmọbọ. ṣùgbọ́n sọ fún Ibrahim ibn al-Adhani kí ló dé ẹ ti dàgbà bàbá ara yẹn ti tún gbé dáadáa dáadáa sí i ó ní bẹ́ẹ̀ afárá yìí ti tọ́ lọ́wọ́ nígbà tá a wà léwèé ọlọ́run á ti agbára yẹn kù fún wa nígbà tá a dàgbà. táwọn náà fara wa ti tọ́ lọ́wọ́ ní kù àbá ń jọ́ gíga ni à ń tọba fara rẹ ti tún ọlọ́run kékeré ọlọ́run ọwọ́ sànù rẹ nígbà tó bá dàgbà torí ìdílé ilé ìjẹun oṣù jẹun wà á rún bí kẹ́mi fitinasi dóníà mọ́sáàdì rẹ ọ níbi fitina lé ayé fitina kunu lé ayé fitina kunu lé ayé fitina tó wó ni fitina tàyé ni fitina السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يبقى أنا لو تقول شعري حديث يمكن نواقي أوقي ليس في علوم الإسلام تعجب قوم وبسان والدافع يا يقولون ما في القرآن ففي حجنا كيف إذا قضيتم مناسككم Mm-hmm. هذا هو الحج أشهر معلومات ومن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج يعلمه الله وتزوجوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا فوتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين bá dàdúgbò táyì wọn mọ̀ sọ̀rọ̀ àforíjì ẹtí lẹ́yìn ìgbà náà kí ọ̀rọ̀ tí wọn mọ̀ sọ̀rọ̀ àforíjì tẹ́lẹ̀ làwọn olùmọ̀ àtọ̀ pé tẹ́ bá ti ṣe ìjọsìn tẹ́ parí rẹ̀ ẹ̀ sọ̀rọ̀ àforíjì kí ìjọra ẹni lójú ọ̀rọ̀ àwọn náà rọ̀ rẹ̀ ilé ìtọ́nà wọn ti gbà tẹ́jẹ́ nítorí pé ẹni ọlọ́run ẹ̀rù tí ó yẹ kọ́ máa gbà lẹ́yìn ìgbà tó bá ti sin lọ́run